الله أكبر الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على المصطفى البشير النذير سيدنا محمد وعلى آله وصحابته ومن اهتدى بهديه إلى يوم الدين أما بعد أحييكم مشاهدي الكرام بتحية الإسلام تحية أهل الجنة تحيتهم فيها سلام السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ọlọ́wọ̀n ọba ọba ọ̀gá ògo ọba àgbà ọba àkọ́kọ́ ọba àgbẹ̀yìn ọba títí lọ láéláé ọba tẹ́nìkan ò lè mọ bó ṣe rí ọba tẹ́nìkan ò sì lè débi tí ń bẹ ọba tẹ́nìkan ò sì lè ní mímọ̀ tí ó ká tí ó tí ó kájú gbogbo tí ń jẹ́ ọlá ọlọ́run tí ń jẹ́ oore ọlọ́run àmọ́ mo rí fún rẹ ọlọ́run àmọ́ gbà fún ọ àmọ́ ọlọ́ba ìyẹn nìkan láti máa sìn ọ̀dọ̀ rẹ náà láti máa tọrọ gbogbo ohun tí ó bá máa jẹ́ ìrànlọ́wọ́ tí a mọ̀ nídìí nílé ayé wa atọ̀rọ̀kẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá tí ọlọ́run ọba ṣe léèmọ̀ fún gbogbo àgbáláyé pẹ̀lú mímọ̀ tí ọlọ́run ọba fún pẹ̀lú tíra tí ọlọ́run ọba fún pẹ̀lú ẹ̀kọ́ tí ọlọ́run ọba fún pẹ̀lú ìwà tí ọlọ́run ọba fún pẹ̀lú ìmọ̀níbálò kí ọlọ́run kó bá wa kí ànábì kó kí àwọn aráalé rẹ̀ kó kẹ́ gbogbo ẹni tí yóò máa tẹ̀lé súnà nábì ní fínífíní tẹ́lẹ̀ kí á mọ̀ òfin dé ọlọ́wọ́n bá kó fi alọ́kàbalẹ̀ kó fi alọ́kàbalẹ̀ nínú ẹ̀sìn wa kó fi alọ́kàbalẹ̀ nínú ìlú wa kó fi alọ́kàbalẹ̀ láyé ibikíbi tí àbá wa ń bẹ kó wá ṣe ìmọ̀lẹ̀ alukur'ani ní ohun tí yóò máa tọ́ka wa sírí ọ̀nà tó tọ́ àti sírí ohun tí ó yẹ ká máa gbé ṣe ní ti dáadáa ayé wa nìyí. gbogbo ọ̀nà tó jọ́nà àánú tó jọ́nà ṣètánì ọlọ́run má jẹ́ gbàbẹ̀ lọ má jẹ́ súnmọ́ má kí àṣetánì kò jẹ lébi wa kó sì jẹ wá ní ayé àti ní ọ̀la Islam àti gbogbo ẹ̀yin tí ọlọ́run ọba ní láǹfààní àti lè máa tẹ̀lé wa al náà ni ohun tí à ń bá lọ wa fún wa àyájọ́ tòní súrà tí a mẹ́nubà lónìí suratul Baqara náà tí a ti ń bá bọ̀ láti ọjọ́ yìí ni àyà tí a ti wá bẹ̀rẹ̀ lónìí náà ni àyà ọgọ́rùn-ún kan àti mọ́kàndínlọ́gbọ̀n tí a mọ̀ sí seventy nine aláwọ̀ bá sọ báyìí fún wa nínú ẹ̀ nínú Al-Qur'ani wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ربنا وضع فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم nínú àdúrà tí anábì Ibrahim tí ó ń ṣe fáwọn ọmọ rẹ̀ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tó ti ń bá bọ̀ láti àyà ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlélógún òun náà ló tún ṣètò rẹ̀ báyìí ó ti tọrọ fún lù ó tọrọ fún ìjẹ́ mùsùlùmí òun àtàwọn ọmọ rẹ̀ wàyí o lẹ́yìn ìgbà tí àlejò Ibrahim wá wọ àyè ibi tí àwọn ọmọ ń bẹ nílùú Mẹ́kà nílùú tó jẹ́ ìlú òkòrò tí àti lọ́bẹ̀ àwọn ènìyàn yóò jẹ tí le àti rẹ́nìkan níṣẹ́ sí wọn láti ibì kan yóò nira bó fẹ́ bí anabi Ibrahim tiẹ̀ ó kò lórí ilẹ̀ Kànáánì lọ́hùn ní Babel ó fi wá sílùú Maka léyìí tó sì já sí wípé ilẹ̀ ẹgbẹ́ ni àárín ibi tí ń bẹ àárín òkè ńláńlá ni láyè yìí kò sí ní tá a lè fi síbẹ̀ lóòní nírúgbìn tí ó jáde kò sì sẹ́ni tí ó ní tàn mọ́ àti wá síbẹ̀ tí ìgbà ń ṣe wípé àfi kí ọlọ́wọ́n ọba kó rán ni síbẹ̀ tí àdúrótì ọlọ́wọ́n bọ́ mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú olúwa rẹ̀ ni ó fi wá sọ wípé ibẹ̀ ni àdójúkọ tó. nídìí èyí anábìwá Muhammad anábì Ibrahim ó sì rí wípé àwọn ọmọ tó wọ́n nídìí mímọ̀ kí wọ́n nímọ̀ nígbà ìsìn ní fínífíní nítorí pé ó ti tọ ọlọ́dọ̀ lọ́wọ́ ọba wípé wàhálì náà mọ̀ náà síkà náà wọ̀túbà àlẹ́ iná ìyá lọ́wọ́ ọba èyí tí ó máa jẹ́ ìjọsìn rẹ fi hàn wá bá ṣe mọ jọ́sìn fún ìyá lọ́wọ́ ọba léyìí tí ó bá ń tó ń fẹ́ mu fi hàn wá. tọ́ gbogbo ohun tó bá sì jẹ mẹ́sìn tá a bá mọ̀ ó ní ìdí mímọ̀ ó ní ìdí ẹ̀kọ́ ó ní ìdí àlàyé ǹjẹ́ ẹ̀ta ni ó wàá jẹ́ olùkọ́ni lẹ́kọ̀ọ́ tá a fi ránṣẹ́ sáwọn ọmọ tòun ààrẹ Ibrahim ni mi ò fẹ́ ni tí ó wà látọ̀nà jíjìn mi ò fájèjì láfa àwọn ẹ̀gbọ́n ẹ̀rí lẹ́ka ààrẹ Ibrahim ààrẹ Ibrahim ó ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n máa sáré mi rọ̀ sórí illa bi lisani qawmihi gbogbo ẹni tí àbára lòjíṣẹ́ síbì kan ahọ́n àwọn ẹni rẹ̀ láfihàn níṣẹ́ gbogbo àwọn tó sì ṣáájú ọlọ́wọ́n bá gbàtẹ́ bá nípa sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ànábì húdù àsánà húdà ìdákọ́ mi yìí àsánà tàmúdà ìdákọ́ mi yìí gbogbo àwọn tó ti ṣáájú nì káàdì Ibrahim gan tó dé ànábì Ibrahim wípé àwọn ìjọ wọn náà ni àwọn ọba náà wọn sí ànábì Ibrahim náà tiẹ̀ àwọn ọba náà wọn náà sáwọn ìjọ tiẹ̀ náà ànábì Ibrahim náà ti wá gbẹ̀kọ́ láti bẹ̀ ó ti gba mímọ̀ láàrin ni lọ́wọ́ àdójú yìí àdúrà kan náà wọn bá ní wọn sọ fọlọ wọn wá wípé rabbana wab'ath fihim rasulan minhum tó ìrẹ olúwa mi o gbàtàlẹ́ Ibrahim ó tọrọ pé káwọn ọmọ tó kó jẹ́ mùsùlùmí ó sọ rabbana nígbà tó tún fẹ́ wá tọrọ nǹkan pàtàkì lọ́dọ̀ ọlọ́run wípé mò ń fẹ́ òjíṣẹ́ tí òjò òjíṣẹ́ tiwọn náà lọ́tọ̀ tí ò ní jẹ́ òjíṣẹ́ ẹlòmíì tí ó wàá wá sọ́dọ̀ wọn ó tún tún ìpè ọlọ́run ọba pè lẹ́ẹ̀kan sí ó tún sọ pé rọ́bà náà ìyẹ́ ọba mi ìyẹ́ olùṣẹ̀dá wa ìyẹ́ rọ́bà náà olùtọ́ wa rọ́bà náà olùgbé bùkátà wa dání rọ́bà náà ọba tí ń gbé gbogbo nǹkan tá a nídìí tí ń gbé e ṣe tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ló ń jẹ́rìí ọlọ́run wọ́n bá fi rọ́ṣùlọ́nù ìrànlọ́wọ́ bá gbé òjíṣẹ́ kan dìde sáàrin wọn nínú wọn. ibà fìhìm láàrin wọn náà ń bẹ̀ náà ni ò ti gbé e dìde ọlọ́wọ́n ọba ò sọ wípé wọ́n bá fìlà ọ̀hún gbé e dìde lọ bá wọn. rárá o oníwábà fìhìm jẹ́ni tí á bí láàrin wọn jẹ́ni tí ó dàgbà láàrin wọn jẹ́ni tí yóò di ẹni tí ó dìde náà kó jẹ́ni tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ ìpìlẹ̀ rẹ̀ tí wọ́n mọ̀ bó ṣe jẹ́ ìbá fífi him àárín wọn náà ni o ti jẹ́ ó dìde kó mọ̀ jẹ́ni tí ó lọ dàgbà síbì kan tí ó wàá jásí pé ó wàá immigrate wá síbẹ̀ rárá má ṣe bẹ́ẹ̀ fún ọ ṣé lẹ́ni tí wọ́n bí mbẹ̀ tí ó dàgbà mbẹ̀ tí wọ́n mọ kékeré rẹ̀ tí wọ́n mọ ayé rẹ̀ tí wọ́n mọ ìṣẹ̀mí rẹ̀ ànábì tó Ibrahim tó a sọ wípé wọ́n bá fi hìmìràn sóòlá mímì hùm àìwọ̀n ni kí wọ́n ti bí kágbé dìde kó sì wá jẹ́ alábàárà kan náà pẹ̀lú wọn kó sì wá jẹ́ bí kan náà pẹ̀lú wọn kó mọ̀ já sí wípé nínú àwọn ọmọ ẹlòmíì ló ti wá yàn láàrin wọn fún wọn rárá o ẹni tí wọ́n mọ̀ lábúrò wọn lẹ́gbàá wọn òun náà ni oyè fún wọn tí wọ́n jẹ́ lè gbọ́ra wọn yé tí wọ́n sì fi lè tí yóò fi lè ṣàlàyé ọ̀rọ̀ fún wọn finifini. Ànábì Ibrahim ń ṣàdúrà ó tọ ọlọ́dọ̀ wọn pé fáwọn kó gbé ànábì kan ṣoṣo. Ismail ni ànábì Ibrahim bí sílùú ní sílùú Maka láàrin ìwádìí ló fi fílẹ̀ síbẹ̀ ló lọ. Ismail àti ti yan wọn láti nábì látọjú ayé bàbá tiẹ̀ ló ti mọ̀ pa nábì ni ìsìn àrẹ́bíwá tọ pé kí ọlọ́ba kó gbójú iṣẹ́ kan dìde láàrin àwọn àrọ́mọdọ́mọ tóun ìgbà wo làdúrà ní tó gbà ìyá àfà tó nǹkan ju àdúrà mo ti bẹ̀rẹ̀ wọn ba mo ti bẹ̀rẹ̀ wọn ba kò tí ì dá mi lóhùn mo bẹ̀rẹ̀ wọn ba lánàá eh, níjẹta ó ti túṣu kan ó ti dọ́dún kan tí mo ti ń bẹ ọlọ́wọ́n ọba ànábì Ibrahim ọ̀mọ̀rẹ́ o tí ọlọ́wọ́n ọba ń sọ fún wa wípé ìníjà ìlú kàlí nọ́ọ̀sì ìmáàmá mo fi ẹ́ fi ṣe ìmáàmù aṣáájú gbogbo ọmọ ènìyàn pátápátá òun ló mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba yìí o ó béèrè ọdún mélòó ní bẹ láàrin arábí Ibrahim àti arábí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹgbẹrún ẹgbẹgbẹrún ẹgbẹgbẹrún ọdún ẹgbẹrún ọdún ni kó tó di kọ́ lọ́n ṣẹ̀ṣẹ̀ wá gba àdúrà tánàbí Ibrahim ṣe yìí ẹgbẹgbẹ ọdún ti kọjá àkọ́kọ́ náà ọdún mẹ́wàá ogún ọdún ọgọ́rùn ọdún ẹgbẹ̀rún ọdún ní jọjọ kan lọ́dọ̀ Ọlọ́run nígbà wá kí pé Ọlọ́run láti fi ọdún kan lọ́wọ́ tí ìgbàdúrà rẹ wá dé ó ti gbọ́ lọ́wọ́ bá títí ó ti sùn ah, èyí tó gbé ni ó ti tó wákàtí mélòó nínú ọjọ́ lọ́dọ̀ Ọlọ́run tó bá yá fọlọ́ tó bá wọn bá gbàdúrà rẹ̀ wàá ṣe mọ̀ a nínú ìbẹ́ lọ ǹjọ́ lọ́wọ́ bá fẹ́ kọ́ fún àwọn fẹ́ kọ́ alẹ́ kọ́ rẹ̀ lọ́wọ́ bá ti lè gbójúṣẹ́ níbi pápákọ̀ fún wọn àmọ́ náà bá ní rárá òun bá òun kọ́ òjíṣẹ́ tí máa gbé dìde fún wọn òjíṣẹ́ tí ó jà sí wípé látọ̀dọ̀ wọn rẹ̀ báyìí náà làkíyàwó fi wá dé ló fi wá jẹ́ sí pé gbígbà àdúrà tí anabi ibrahim gbígbà àdúrà anabi ibrahim máa ní eré anabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ ọba ti wá mú iṣẹ́ ní mímú iṣẹ́ rí pé anabi kan ò ní tó anabi kan ò ní lọ́lá tó nítorí wípé àdúrà bàbá ńlá rẹ̀ ló jẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún àwọn hadisi rẹ̀ wípé ana da'awatu abi ibrahim èmi tẹ́ ẹ mọ̀ rí nídùú yìí àdúrà tí bàbá ńlá mi ṣe ni mo jẹ́ tí àdúrà bàbá ńlá ni ẹ bá sì gbà lérí ẹni kò sẹ́ni ó lè tóni òun lọ́rọ́ ni àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sọ́lọ́ ẹ̀ kó sì ń tó lè gbé wá tí ó súnmọ́ tà ànábì yóò wà tó lọ́la wípé gbígbàdúrà bàbá ńlá Ibrahim ọlọ́ọ̀bá fi sọ fún ọ wípé Ànábì Ibrahim ní Rabbana wab'ath fihim rasulan minhum yatlu alayhim àkọ́kọ́ nù ayat. Ànábì yìí iṣẹ́ tó fẹ́ máa ṣe ni wípé yóò máa kí àwọn àyà rẹ ọlọ́wọ́n ọba fún wọn àwọn àyà tí ń tọ́ka sí ìjẹ́kanṣu rẹ ọlọ́wọ́ nínú àwọn àyà kan òníyà yóò kéé fún wọn yóò sì kínú àwọn àyà àníyà yóò mọ ké fún wọn ìjà sí wípé ìbẹ̀rẹ̀ mímọ̀ láyé ká tó sọ̀rọ̀ wípé a fẹ́ kẹ́kọ̀ọ́ a fẹ́ mẹ́kọ́ a fẹ́ aláti kọ́kọ́ ké ni kíké rẹ ni ó da nígbésẹ̀ tí ó tẹ̀lé wa da yẹtlu alẹ́ yìí yóò máa ké fún wa ní kíké tó clear àwọn ayọ̀ ọlọ́run àwọn àmì ọlọ́run lóríṣiríṣi òun ni ó máa kà fún wọn. iná àlẹ́ iná jẹ́ máa hú wọ́kùnrin àná àkọ́kọ́ nù abákú òjọ àwọn àkéè e fún ọ. òun náà ni ọlọ́run ọba sọ fún wa ní wípé yóò alimu yóò ní wọ́n bá ọba fífi rasulan minhum yatlu alayhim ayatik tí ó máa ké àwọn àyà rẹ àwọn àmì rẹ lọ́wọ́ ọba fún àwọn àrọ́mọdé ọmọ mi. gbàtọ́jú ọ̀gbàdá ọba fi fi hun ni ó lè padà sí mímí sórí yẹtì náà gbogbo àwọn àrọ́mọdé ọmọ mi ó sì lè padà sí ummatan muslima àwọn tó jẹ́ mùsùlùmí nìkan nínú wọn àmọ́ tá a bá wò ó a rí wípé anábìá Muhammad sallallahu alaihi wasallam bá gbé dìde àti mùsùlùmí àti àwọn kèfèrí náà lọ́wọ́ bá rán sí i tó fi adi wípé àwọn kèfèrí gbogbo apàdà ní mùsùlùmí tábí bí fìdí jẹ sílẹ̀ tàbí arab kò ní sí kèfèrí kan mẹ́. ǹjẹ́ àkọ́kọ́ iṣẹ́ rẹ̀ wípé yatlu alayhim ayatik yóò máa kí àwọn àmì rẹ̀ ọlọ́wọ́n ọba fáwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lẹ́yìn ìgbà ọba kọ́ wọn ní kíkéèrè tán tí wọ́n mọ̀ ọ́n ké yóò á lé mùmúlì kìtàbà lẹ́yìn mímọ̀ ké ni ìkọ́ni ní mímọ̀ wá dé ń jẹ́ sí wípé ìlìmù ìlìmí tá à ń wí nì kíké ni ó kọ́ bẹ̀rẹ̀ kó tó mọ̀ wá di bí kò fẹ́ mọ̀ mọ̀ ìmọ̀ fíkì o fẹ́ mọ̀ mọ̀ mọ̀ hadisi o fẹ́ mọ̀ mọ̀ eléyìí o fẹ́ mọ̀ mọ̀ igbá o fẹ́ mọ̀ mọ̀ àwo òun láti kọ́ mọ̀ ké náà tí kíké rẹ̀ kó dájú kó máa kà kíkí mìíràn ká rẹ kó mú kó ṣe é pèsèǹtì fáyé ìgbà yẹn kó tó wá sọ wípé yóò á límù òun ní kìtàbà yóò máa wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tíà ń sí wípé yóò máa wá ṣàlàyé ń kéènì fún wọn ní fínnífínní òun ni tọ́lọ̀wọ̀ bá ń sọ fún ọ wípé inna alayna jam'ahu wa qur'anahu fa idha qara'nahu fattabi qur'anahu thumma inna alayna bayana ká ṣàlàyé rẹ̀ fún ọ ọ̀dọ̀ ọlọ́wọ̀ bá ní bàyánù tá a fẹ́ ṣe fún ọ náà ní mímọ́ òun ni ó fi dá ọmọ náà fà á wípé àtọ́ ah, sì tú ọ̀rọ̀ ọlọ́wọ̀ bá fún ọ tó bá gbé àgbéka ọlọ́wọ́n bá fún ọ tó bá gbé mímọ̀ tí ń bẹ lára ọlọ́wọ́n bá fún ọ wá sí ṣe mọ̀ níbi pé ṣé gbogbo eléyìí náà bẹ̀ tí ọlọ́wọ́n bá ní. إذا ربنا وفي رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة hikma nu òun làsọ bá dé òun ní ìmọ̀ tó láǹfààní inú látara hikima láti mọ èwo ló yẹ agbé sọ̀tún èwo ló yẹ agbé sósì èwo ló yẹ akọ́kọ́ kọ́ wọn èwo ló yẹ akọ́ wọn tẹ̀lé wọn tẹ̀lé eléyìí èwo láàgbé ká síwájú tí ọ̀rọ̀ yóò fi yé yé wọn lọ́nà wọn bá fi sọ wípé kúnú rabbani yìí nà bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun rabbani náà lẹni tí ń kọ́ni nímọ̀ kéèké àti mọ̀ ńlá tí ó sì wá fètò sí tí ó wá bẹ̀rẹ̀ láti rí kéèké pẹ̀lú gbogbo ìkíláàsì pẹ̀lú ìfiwójú rẹ̀ ọlọ́run ní mo wá dàgbà bẹ́ẹ̀ pẹ̀lú mímọ̀ ní mo wá dàgbà bẹ́ẹ̀ pẹ̀lú mímọ̀ ní mo wá dàgbà bẹ́ẹ̀ pẹ̀lú mímọ̀ àwọn ọ̀bà nìyí nà mí. lọ́lọ́ bá fi ń sọ fún wa wípé yọ àlè mọ̀ọ́hún yóò mọ̀ bùn wọ́n ní mímọ̀ látara tíra ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba pè fún pẹ̀lú ìzẹ̀kì pàbàmbarì lórí ìlú yóò máa wá fi mímọ̀ yìí lílo mímọ̀ yìí gbígbé àgbékà mímọ̀ yìí kọ̀ọ̀kan sáyé rẹ̀ yóò fi máa fọ̀ wọ́n tónítóní kò níbi ẹ̀dín kò níbi àìmọ̀ kò níbi àṣìṣe àkọ́kọ́ ẹ̀dín tí sì ń bẹ lára ọmọ ènìyàn náà ní ìṣẹ́bọ ìgbà nǹkan míì pọ̀pọ̀ mọ́ lọ́hùn ìsìn nǹkan míì lẹ́yìn ọlọ́hun òun ni tí a mọ̀ sí ẹ̀dí lára ọmọ ènìyàn tí òjò ọmọ ènìyàn ó lè gbé yúzẹ̀ kìlù yóò fọ̀ ọmọ tónítóní kò lára gbogbo ń tẹ́lẹ̀ mọ́ níwà bàjẹ́ gbogbo ń tẹ́lẹ̀ mọ́ ní ọ̀kọ́rọ̀ ní sọkúsọ yóò fọ̀ ọmọ pọ̀ níbẹ̀ òun ni tẹ́síkíà tẹ́síkíyà wá rèé yóò máa wáyé pẹ̀lú ọ̀rọ̀ yóò máa wáyé pẹ̀lú ìwà yóò máa wáyé pẹ̀lú ìbálòsí ń jẹ́ sí wípé kúdùwà ó kọ́ni lẹ́kọ̀ọ́ ju ọ̀rọ̀ sísọ lọ tẹ́síkíyà òun ni ó sì jẹ́ kí ẹ̀dá kó lè mọ́ tónítóní kúrò níbi ìwà àbàjẹ́ òun náà ni tẹ́rìbíyà táwọn kan gbé kalẹ̀ látara látara kiri látara tẹ́síkíà wípé nígbà tí a bá rí ìfọ̀mọ́kò níbi ìwà àbàjẹ́ níbi ìwà tuntun yóò dẹni mímọ́ yóò sì dẹni tí yóò ní ipò lọ́dọ̀ ọlọ́run nítorí pé ń dáàmú sí. Si, zakatu náà ni nàmáwù kí yẹn dàgbà ókè òun ni ń já sí wípé yòálímù múlkì tábà yóò kọ́ wọn ní mímọ̀ tíra wálé hikimata yóò sì kọ́ wọn ní àsọbádé àgbéká ọ̀rọ̀ ibo láàgbélé yìí tí ó fi bá a mú wọ́n yóò zẹ̀ kéèyàn yóò mọ̀ wá fọ̀ wọ́n mọ́ tónítóní ní ògidì ìfọ̀mọ́ tí ó fi bọ́ wọn kúrò lára gbogbo tá a mọ̀ sí ẹbọ tá a mọ̀ sí àṣìṣe ìnàkà àǹtàrà ìrẹ náà ni ọba alágbára ọba lè ṣe ọba tí mú ni ṣe tó bá wù ú ìrẹ náà ló yẹni tí yóò jẹ́ òjíṣẹ́ yìí láàrin wọn lẹ́ni tí ò lè kọ̀ ọ́ sí ọlọ́run bó ló ṣe fẹ́ kọ́ ìyẹn náà sì lọ́ba ọ̀jọ̀gbọ́n ló mọ kó wá bó ti ṣe rí ló mọ pé kó wá ló sì máa gbára tí ń bẹ fún kó wá tí ó fi já sí wípé gbogbo ohun tó bá ní kí wọ́n ṣe ni wọ́n mọ̀ ṣe lérí ètò lérí ẹ̀kọ́ lérí ìlànà rẹ tí ò ní lòdì sí i bi yɛ anabi muhammad sɔ bi bi anabi wa muhammad sallallahu alayhi wa sallam mo ti ṣe ń fẹ́ bí ọlọ́wọ́n ọba náà ṣe ń fẹ́ láti rí ọwọ́ rẹ̀ a sì ti àwa ṣe lálàyé fún wa wípé òjíṣẹ́ tí ọlọ́wọ́n bá wá gbé dìde nínú àwọn àrọ́mọdọ́mọ anabi ibrahim ti ń jẹ́ ní sáìdì anabi ismail anabi wa muhammad òun nìkan ni tàbá sì wo sáìdì yakubu lọ́hùn isahaka àti yakubu gbogbo òjíṣẹ́ tó wáyé lẹ́yìn ànábì Ibrahim títí fi adéyà ànábì ẹ̀sà gbogbo pátápátá nínú sáìdì ànábì Yakubu ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà lòun nìkan tó jẹ́ òjíṣẹ́ tí ọlọ́wọ́ bá gbé dìde ní sáìdì ní sáìdì ànábì Israel ǹjẹ́ ẹ wá wò ìgbà tí ọlọ́wọ́ bá gba àdúrà yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọ̀nà ọgọ́rùn-ún ọdún kí ọlọ́run ọba kó tó gba àdúrà yìí ìyóò mọ̀ fi ọlọ́kàn balẹ̀ wípé ìbẹ́ lọ́wọ́n ọba wa kò láti dúró bí ò bá tí ì gbà lónìí yóò gbà lọ́la èyí tó dájú ni wípé gbogbo ẹni bá bẹ lọ́wọ́n ọba náà ni ọlọ́wọ́n ọba gbàdúrà rẹ̀ afẹ́ni bá já kan kó lára ọlọ́run tó wà rò wípé òun lágbà kan bì kan tóun lè lọ sábà tóun fi rin tóun wà òun nìkan ni yóò mọ̀ yanjú rẹ̀ níwájú ọlọ́run kọ́lọ́run kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé àlùkò kọ́lọ̀ kó tàmọ́lẹ̀ alukóran sínú ilé ayé ẹnì kọ̀ọ̀kan wa akólo wọn ti sọ̀rọ̀ ọ̀hún mọ́sítàfẹ́ wọn àdìgbọ́n á tún máa padà ní nígbà tí a bá lọ sí pósì díẹ̀ lọ́wọ́ fi hàn lọ́fà mẹ́rin. Allahu akbar Allahu akbar Allahu akbar. La tó àdúpẹ́ fún ọlọ́run àgbà ọlọ́run ọba gbọ́ ní ọba tó láyé ọba tó sì lọ́rọ̀ àtẹ̀wà kí àti ìpè fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam léyìí lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti fún wa ní àlàyé tónítóní nípa ipò tí ń bẹ fún ànábì Ibrahim láti ibi wípé ayẹ ní ìmáàmù fún gbogbo àgbáláyé tẹnìkan ò ní bá a lẹ́yìn pé a yan àyè kan fún tí ó jẹ́ sí pé òun nìkan lápèsè ayé nìkalẹ̀ fún náà ní jẹ́ mọ́ká tá a sì ní kí gbogbo ayé máa darí lọ síbẹ̀ kí wọ́n máa lọ ṣe tàwáfù níbẹ̀ lẹ́yìn tí anabi ibrahim tó ṣàdúrà tó bẹ̀rẹ̀ ògbé kọ́rọ̀ kó sọ mọ́kà náà di ìlú ńlá ìlú tí nǹkan mèremère ó máa ṣẹlẹ̀ ńbẹ̀ tí ó jẹ́ sí kí gbogbo ohun táwọn arábẹ́ bá nídìí tí wọ́n máa rí lẹ́yìn tí ọlọ́run bá fi yé wa wípé ànábì Ibrahim náà ló mọ kọ́ Kaaba lẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí ànábì Ibrahim ṣe tí ó ti confam fún wa wípé kò mọ̀ sẹ́ni tó tò nínú ẹ̀ẹ́dá rẹ̀ òun pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn méjèèjì ni wọ́n jọ jẹ́ khalilu ọlọ́run ọlọ́run ọba ni wọ́n mọ̀ ní yarghabu an millati Ibrahim ẹ àwọn ló tún kù lẹ́yìn gbogbo àlàyé tá a ṣe yìí ta ló tún kù nínú wọn tó ń kóyìn sí ẹ̀sìn tí ànábì Ibrahim gbé wá ta ló tún lágbára rẹ̀ ta ló tún tó bẹ́ẹ̀ ní gbogbo ipò ipò ipò ipò àwọn ayé ayé ayé ayé gíga gíga tá a kà kalẹ̀ fánábì Ibrahim sọ́ọ́tọ́ gbégbóná ẹ̀ jáde fún akọ sólú ẹ̀ tó lè sọ pé kí ni òun kóyìn sí i dáwà tí ànábì Ibrahim wa ṣe afẹ́nìkan ìyẹn nìkan ṣoṣo péré ló lè sọ pé mi ò wá táwa lórí ọlọ́run ọba o ọlọ́run ọba ní illa man safiha nafsuhu illa man àyàfẹ́ ni tí ó ti di ohun gọ̀ ẹ̀mí ẹ̀ ó ti dẹ̀ mí ohun gọ̀ ìwà ọwọ́ rẹ̀ ó ti dìwà òmùgọ̀ gbogbo ìrìn ẹsẹ̀ rẹ̀ òun gangan ó ti wá mú gọ̀ ó ti mú gùn sáyé tí ò wúlò mọ́ ẹni bá wá ń bẹ láyé tó já sí gbèsè fíìhù ni ọ̀dẹ ni òmùgọ̀ ni amúkúmẹ́kọ̀ọ́ yẹn ni òun nìkan lásọ̀rọ̀ àlẹ́ Ibrahim lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wàá ní tanu yóò wá ní èmi ò gba tẹ́lẹ̀ yìí ni kò sí nìkan Ọlọ́run bá ń sọ fún yín kí wá nìdí tó fi yá sí wípé ẹ lè bẹ́ẹ̀ni kankan pàdé tí ó sọ wípé a àrẹ́bíwá yìí mẹ́rin mi ò gba tiẹ̀ kò sí Yahudi ó gba tiẹ̀ Nasara ó gba tiẹ̀ kọ́nà àwọn àfáà ní àwọn abára nílẹ̀ India lọ́hùn tàbí Ibrahim ni wọ́n ń ṣe kọ́dà àwọn tí wọ́n náà ní ìyá wọn kan ti ń ṣe tún àgbò ni wọ́n ń ṣe tàbí Ibrahim náà lọ́ gbé kárí ọlọ́wọ́n ọba ni walaqad istafaynahu fi dunya wa innahu fil akhirati lamina salihin gbogbo kò tá a bá kàkà fáwọn Ibrahim yìí kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní àkọ́kọ́ ń bẹ̀ ní wípé ìsútọ́fẹ̀yìn náà ò fi dùnìyà ànábì Ibrahim o àmọ̀ ti ṣẹ̀ṣà rẹ̀ wọ́n mélé nílé ayé nì nínú àwọn òjíṣẹ́ wa tá a ṣẹ̀ṣà wọn tá a ti gbé wọn sípò ńlá láyé nì ànábì Ibrahim ọ̀nà tẹ́nìkan ò lè bá ọlọ́wọ́n bá sọ wípé wa innahu fil akhirati lamina salihin tó bá wá di ọjọ́ àjíǹde o ànábì Ibrahim tá à ń sọ̀rọ̀ rẹ̀ fún yìí innahu lamina salihin nínú àwọn abiyé èèyàn nínú àwọn ẹni ire láàrin àwọn ènìyàn nínú àwọn ẹni tí a gbọ́lá fún tá a gbépò fún láàrin àwọn ènìyàn inú ẹ̀ náà ni àná Ibrahim yóò mọ̀ bẹ́ẹ̀ lọ́la lọ́la bó ṣe ṣe lọ́la ipò tí ó gbéra rẹ̀ sí tọ́nà wọn bá sì bá wa gbé e ga tó sì wá fún níyì tí yìí náà fi wá tó lọ́nà wọn bá fi ní wa man yaghabu an millati Ibrahim illa man safiha nafsa ta ló lú ẹ̀kú sóní kí sẹ́nìkan tí ó wá já sí wípé yóò wá sọ pé Ibrahim ọmọ ló ti kó tí ó wá sọ wípé bóòlù ọ̀hún ànábì Ibrahim ti ṣe jẹ́ kò sí olú ẹ̀ wọ́lá kọ́dí stọ́fẹ́ iná òfin tó ní à. àbí Ibrahim tá a mọ́ sọ̀rọ̀ rẹ̀ yìí o a mọ̀ ti ṣe ṣáárẹ̀ nílé ayé ní wa innahu fil akhirati lamina salihin bó bẹ́ẹ̀ kẹ́ bó wá sì tó wá déwájú ọlọ́run láàrin àwọn ẹni rí náà ni ó máa bára rẹ̀. tọ́ lẹ́yìn tí ọlọ́run bá sọ ipò tí ń bẹ fáwọn Ibrahim tí ò fi lẹ́tọ̀ọ́ sẹ́nìkan tó lè sọ wípé òun tẹ̀lé ànábì Ibrahim rárá o ọlọ́run bá wá sọ fún wípé ẹrẹ́tì ìsìkọ́lẹ̀ lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin. ẹrẹ́tì ìgbà tí ọlọ́run ọba ọba ànábì Ibrahim tó ń sàsọ́ọ́lẹ̀ fáwọn Ibrahim tọ́lọ̀ ń pe Ibrahim kárẹ̀ tó pe jókòó tí wọ́n ń sọ báyìí fún wípé aslim ìrìn àrẹ́mí Ibrahim ń tàǹtọ́ lọ́dọ̀ rẹ̀ wípé ju ọwọ́ sílẹ̀ kó ju ẹsẹ̀ sílẹ̀ kó ju gbogbo ara lẹ̀ fún ọlọ́wọ́n ọba rẹ̀ mọ́ ọlọ́wọ́n ọba lọ́ba kan ṣoṣo tá à ń jọ́sìn mọ́lọ́wọ́ bá lọ́ba kankan ṣoṣo tá à ń fún níyì rẹ̀ tá a sì ń fún nípò rẹ̀ mọ́lọ́wọ́ bá lọ́ba kan ṣoṣo tó yẹ sípò nìkan níjọ́sìn tọ́sí qala aslamtu li rabbil alamin anabi ibrahim ni tá etí ìyàwó ọba tọrọ lọ́dọ̀ mi mo ti ṣe màá fi kọ̀nfàmù fún ẹ rí pé ìrọba tó ní gbogbo àgbáńlá ayé pátá ìyẹn náà ni mo ju ọwọ́ ọ̀lẹ̀ ni mo ju ẹsẹ̀ ẹ̀lẹ̀ fún o ìyẹn náà ni mo gbà lọ́ba tí màá máa jọ́sìn lọ́sàn-án lóru fún ǹjẹ́ àkọ́kọ́ èsì tí ànábì Ibrahim tó fún ọlọ́wọ́n ọba nù nígbà tí ọlọ́wọ́n bá sọ fún wípé aslim qala aslamtu li rabbil alamin so anabi ibrahim tí ọlọ́wọ́ bá sì sọ yìí fún wípé kó juwọ́lẹ̀ fún wọn ọlọ́run tọ́lọ́wọ́ bá sì tẹ́lẹ̀ ibrahim sì fèsì wípé òun ti dá ọlọ́wọ́ ọba mọ̀ lọ́wọ́ ọba nìkan o ọlọ́run bá wá sọ wípé arábì Ibrahim kò mọ̀ dáwọ̀ yìí dúró lérí ra rẹ̀ o wípé ńgbà tèmi ti gbà fọ́lọ́hún tèmi sì ti dúró fọ́lọ́hún tèmi ti dúró fún ọlọ́hún o anábì ò dúró lérí ra tiẹ̀ o anábì wá darí direct sọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ àsọ́ọ̀lẹ̀ tí ọlọ́run bá sọ fáwọn Ibrahim ayé wípé Ibrahim o òun fẹ́ kó ju ọ́ jùlọ fẹ́mi ni o wọ́n sì tún jù ú wọ́n sì tún wọn àná Ibrahim tó wá ń sọ báyìí fáwọn ọmọ rẹ̀ wọ́n wọ́n sọ́ọ̀bì ha Ibrahim bani ẹ ṣèrántí bí ànábì Ibrahim ṣe ń sàsọ́ọ́lẹ̀ yìí fáwọn ọmọ rẹ̀ lásọ̀ọ́lẹ̀ tí ọlọ́wọ́n bá sọ fún wọ́n wọ́n sọ́ọ̀bì ha kí ni bihani asilim gbà fún ọlọ́wọ́n bá juwọ́ jẹsẹ̀ ẹlẹ́ fọ́nà o ni a ah, kìí ṣe mi nìkan lèyìn ni ó lèyìn ó dó lérí rẹ̀ máa gbé àsọ́lẹ̀ yìí lọ bá àwọn ọmọ mi rẹ̀ kan náà àrẹ́bí Ibrahim ó sì wá lọ sọ àsọ́lẹ̀ tí ọlọ́wọ́n bá sọ fún un ó sọ fún àwọn ọmọ rẹ̀ ووصى بها إبراهيم بنيه ويعقوب ànábì sàṣálẹ̀ yìí fáwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni Yákúbù náà sì tún sàṣálẹ̀ fáwọn ọmọ rẹ̀ ń jẹ́ sí wípé ìgbà náà bá sàṣálẹ̀ fánẹ́bí Ibrahim ànábì Ibrahim sàṣálẹ̀ yìí fún Yákúbù àti fún eh, Isahaka àti Yákúbù ishaq àti ismaila yakubu náà isaka náà sì sọ̀kalẹ̀ fún yakubu yakubu nísìnyí òun ló wá kó gbogbo àwọn ọmọ rẹ̀ jọ lápapọ̀ láì dẹ́nìkan sí ni wọ́n ń sọ báyìí fáwọn ọmọ rẹ̀ wípé yáàbà ní gbogbo ẹ̀yin ọmọ mi o lápapọ̀ láì dẹ́nìkan sí o mo dé anábì Yakubu kí ló fẹ́ rí o ó ní ẹ máa gbọ́ṣẹ́ mi tí mo fẹ́ ràn ọmọ yìí anábì Yakubu ní ẹ̀yọ́ ọmọ mi ẹ máa gbọ́ o inna Allaha astafa lakumud-din àwọn ọba yìí o ó ti ṣẹ̀ṣà ẹ̀sìn kan fún yín tí ò pé méjì látara orúkọ tẹ́ ẹ máa jẹ́ náà ni mùsùlùmí huwa alladhi sammakumul muslimina min qabl òun náà ló fún yín ló kọ mùsùlùmí níbẹ̀rẹ̀ nígbà tí a sọ pé kó náà kọ ó sì ní mùsùlùmí ló kọ tẹ́ jẹ́ nígbà tọ́lọ́wọ́n ọba sì ti sọ fún wípé aslim ó sì ní aslamtu li rabbil alamin mo gbà mo sì juwọ́ ju sẹ́júlẹ̀ fún ànábì Ibrahim lórí ya baniya inna Allaha astafa lakumuddin ẹ̀yàn máa mi o ẹ̀sìn tí ọlọ́wọ́n bá ṣẹ̀ṣà rẹ̀ fún yín náà lẹ́sìn ìsìláàmù o. ẹ má yẹ ẹ má gbò kó nú ẹ̀sìn yìí o nǹkan kan kò gbọ́dọ̀ múwú ẹsẹ̀ yín kó nú ẹ̀sìn yìí o òun lànà bí Ibrahim fi parí ọ̀rọ̀ síbi tá à ń parí rẹ̀ sí pẹ̀lú májẹ̀mú ẹ̀ fala tamutunna illa wa antum muslimun ǹjẹ́ ẹ̀yin ọmọ mi o ẹ gbọ́ àsọ́ọ́lẹ̀ mi yìí àsọ́ọ́lẹ̀ mi náà ni wípé ẹ máa lọ jọ́sìn fún ọlọ́run láti ṣe lọ ìsì gbọ́dọ̀ wá rí wípé ẹnìkan kọ́ agara lára àjọsìn ló ṣe é ló sinmi díẹ̀ ló tó tún gbé e rárá o wà á bùdó rabbaka hatta ya'tiyaka al-yaqin nínú ọlọ́run ọba wí ọlọ́run ọba nìyí ẹ máa ṣe ìjọsìn fún ọlọ́run títí ó fi wá débi wípé àyẹ̀kínú yan sẹ́yìn náà ọba ọmọlókè ọba lọ́wọ́ ọba ọba tí máa ń dó tì náà lọ́ba. inna Allah astafa lakumuddin ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn yín fún yín o fala tamutunna illa wa antum muslimun kò gbọ́dọ̀ wáyé wípé ẹnìkan nu yín wá kú sí kèfèrí ẹ má ń gbọ́ wípé nìkan yín wá kú sí ìyànà bó o láṣẹ ṣe ọlọ́mọdé ń gbọ́ ẹ mọ̀jọ wáyé o gbogbo yín sàn níbi tẹ́ ti bẹ̀rẹ̀ níbi tẹ́ parí sí ní gbogbo àkókò ní gbogbo wà tẹ́ bá ṣe tán láti lọ láti jọ́sìn fọ́lọ́ jọ́sìn fọ́lọ́ bá tó sàn tí ọlọ́jọ́ bá sì ka yín mú mọ́ sẹ́yìn kankan kò ka yín mọ́ sẹ́yìn ìjọ́sìn fọ́lọ́ kó wọ́n jẹ́ sí wípé ẹ̀ ń bẹ inú ìjọsìn lẹ́tọ́ ń lọ́wọ́ àkàn mi ṣe lẹ́yìn ìjọsìn. àmkúntùm ṣúhàdà ọlọ́wọ́n ọba ó tún sọ fún wa wípé àbí ẹ̀yin tẹ̀ ń bẹ́ńbẹ́ ni àbínú ẹlẹ́yìn náà lákẹ́yìn náà sí ni ìdá hadara Yaqub al-maut nígbà tí anábì Yakubu tó ṣẹ̀mí ṣẹ̀mí ṣẹ̀mí nílẹ̀ kàdáàlì lọ́hùn tó tún wá padà tó wá ṣe ìtókù nínú ẹ̀mí ẹ̀ nílẹ̀ káyọ̀ nílẹ̀ mísírà ní tẹ́lẹ̀bí bọ̀ àrẹ́bí yakó tọ́lọ́jọ́ wá dé tó ti wá rí ikú báyìí pé kún súnmọ́ òun báyìí àrẹ́bí Ibrahim àrẹ́bí yakó ń sọ fáwọn ọmọ rẹ̀ wípé yáàbà níyà am kuntum shuhada idh hadara yaquba al-mawt idh Yakubu sọ fáwọn ọmọ rẹ̀ wípé máa ta àbòdú nami ń bá rí tí mo bá já pẹ́ lónìí tí mo bá tí mo bá wá jẹ́rù wọn bá ń pè kí ló ń tẹ́ mọ̀ jọ́sìn fún lẹ́yìn nígbà mo bá lọ tán ẹ jẹ́ ń gbọ́ ẹ ṣàlàyé rẹ̀ fún mi àwọn ọmọ wọn wọn wọn wọn kẹrì lójú ẹsẹ̀ náà ni wọ́n ti fún ànábì Ibrahim lésì ànábì Yakub ló ti fún lésì tó yẹ. إذ قال لبنيه ما تعبدون من بعدي kí ni ohun tí a máa jọ́sìn fún lẹ́yìn mi o qalu wọ́n lẹ́sìn àwọn rẹ̀ o ilahan qalu na'budu ilahaka. وإله آبائك إبراهيم وإسحاق إلها واحدا ونحن له مسلمون wọ́n ń fèsì fún bàbá wọn Yakub wípé bàbá náàbùdù ilaha ọba rẹ nìkan ṣoṣo lámọ̀sìn wà ìlàhà àbá ìkà àtọ́lọ́wọ́ ọba ọba àwọn bàbá rẹ tó ti ṣáájú wọ́n wá fàlàyé àwọn bàbá rẹ tó ti ṣáájú wo kó mọ́ bá lọ kìkìkì ìgbọ̀ àní wọn kó mọ́ bá lọ kí olùṣẹ́bọ̀ bá ní wọn kó mọ́ bá lọ kára ìmọ̀ bá ní wọn. wọ́n ní àwọn ọba rẹ nìkan láàmú ọjọ́sìn fún a sì máa wá jọ́sìn fún àwọn bàbá rẹ̀ lápapọ̀ alákọ̀ọ́kọ́ wọn náà ni anábì Ibrahim ẹlẹ́kejì wọn náà ni anábì Ismail ẹlẹ́kẹta náà ni anábì Ishaq ilahan wahida àwọn àgbàdo gbé ilé ilahan wahida wa nahnu lahu muslimun èyí náà ni ntí àwa gbàgbọ́ eré ẹ̀ láàsì dúró sí lógidi mùsùlùmí tí ó mọ ọlọ́wọ́n ọba tí ó sì dúró lórí ìlànà ọlọ́run tí ó sì ní yẹ̀ kúrò níbẹ̀. ǹjẹ́ èyí ni àsọ́ọ́lẹ̀ pàtàkì tí òbí láti sọ kalẹ̀ fáwọn ọmọ rẹ̀ ẹ wò nígbà tí ànábì Ibrahim fẹ́ lọ ànábì Ibrahim owó tó fẹ́ fi ilẹ̀ kọ́ ló pọ́n lójú ọlá tó fẹ́ fi ilẹ̀ bó lẹ́ ṣe dàrántẹ lẹ́yìn mi bó lẹ́ ṣe tó lẹ́yìn mi òun kọ́ ló pọ́n lójú ẹ̀yẹ wo tẹ́lẹ̀ nígbà tí ń ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ ó ń tọ ọlọ́dọ̀ lọ́pẹ́ kọ́ ló ń yẹ fún wọn lẹ́yìn òun wọn ṣe lówó sí gbòòrò wọn ṣe máa pọ̀ sí pẹ̀lú pé àyè ibi tí wọ́n ń bẹ àyè ibi tó nídìí owó ni tó nídìí ọlá ni o àmọ́ yìí kọ́ ni wàhálà fún ànábì Ibrahim èyí tó jẹ́ wàhálà fún yín pé bó làwọn yóò ṣe pé bí tẹ́sí máa ṣèjọ́sìn. ǹjẹ́ gbogbo ìgbà tá a bá ti lásọ̀ọ́lẹ̀ tá a sọ fáwọn ọmọ wa àsọ̀ọ́lẹ̀ ẹ̀sìn ni jẹjẹ àkọ́kọ́ kan nípa kí gbogbo ìtòkùtà abẹ́fọ́mọ sọ kó mo wá wá lẹ́yìn àsọ́ọ́lẹ̀ business àsọ́ọ́lẹ̀ òwò àsọ́ọ́lẹ̀ iṣẹ́ ilé ayé òun náà ni ó wà gbáwájú gbogbo iṣẹ́ tá a bá mọ̀ ṣe àwọn ọmọ kò díẹ̀ ǹjẹ́ ẹ̀rọ ọmọ ìyá mi nínú Islam anabi Ibrahim ó sàsọ́ọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ anabi Yakubu òun náà sàsọ́ọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ lérí wípé kí wọ́n di ẹ̀sìn ọlọ́wọ́n ọba mú dáadáa kí wọ́n má pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba nínú ìjọsìn wọn. ànábì Ibrahim ànábì Yakub ó tuntun tún àlàyé ìlẹ̀ fún ká dáadáa nígbà tí ikú tiẹ̀ náà dé ó ń sọ fáwọn ọmọ rẹ̀ wípé kí lẹ́ máa gbé sìn lẹ́yìn mi o wọ́n sọ fún wípé ọlọ́wọ́n ọba àṣọ àti ọlọ́wọ́n ọba bàbá rẹ̀ Ibrahim àti Ismail àti Ishaq إلها واحدا ونحن له مسلمون ọlọ́wọ́ ọba tá a máa jẹ́ sí òun náà ni ọba kan ṣoṣo ọba tó jẹ́ sí pé òun náà ló ní símẹ́ǹtì òun náà lọ́ba ilaha wahida wa nahnu lahu òun náà ni ọba tó fi ètò ẹ̀sìn kalẹ̀ tó sì símẹ́ǹtì ẹ̀sìn náà tó gbẹ́sìn náà dúró sá lórí lérí ìpìlẹ̀ tó dáa tó ní ìpìlẹ̀ ẹ̀sìn kó símẹ́ǹtì rẹ̀ dáadáa tó wá tó wá gbéga gbéga gbéga lérí ètò tẹ́sí ni wá dúró pọ́nbélé tí ò sí kankan tó rújú mẹ́. ọlọ́run bá wá parí àyà yìí tó ń jẹ́ àyà ọgọ́rùn kan àti mẹ́rìnléní ọgbọ̀n lérí wípé ẹ̀yin tí ń bẹ lónìí o kò ṣe tó kàn yín o pẹ̀lú àwọn tó ti ṣáájú pẹ̀lú ìjọsìn wọn o kẹ́ ẹ máa wá pariwo wípé bàbá alágbájá ṣe bá fa ni ó ṣe báyìí súfì ni kìnnì kan ni tìjàníà ni kìnnì kan bá ń sọ fún ọ wípé tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tus'aluna amma kanu kí ni wọ́n gbé ṣe wọ́n ṣe súfì ni wọ́n ṣe Tìjàníyà ni wọ́n ṣe kíní kan kíní kan mẹ́ kí ló kan mẹ́ kí ló kan mẹ́ tó o bá ní dáadáa ṣe lára àwọn bàbá tó ti wá lọ mọ́fẹ́nu rẹ fi gbàyà látara wọn. alọ́wọ́n bá ń parí ọ̀rọ̀ níyì ló ń sọ fún wípé tílíkà ummatun àwọn ọjọ́ kanu o kọ́díkà láti tí wọ́n ti lọ ṣáájú yín kẹ́ tó dé làhámà kásà bá ti èyí tí wọ́n rí gbé ṣe ní dáadáa ẹ̀san rẹ̀ ti ń dúró lọ́dọ̀ lọ́wọ́ ọba tí ń retí wọn tí wọ́n sì jẹ́ lájẹ ìjà lájẹ pé ẹ̀san walakum ma kasabtum ẹ̀yin náà tẹ̀sí ń bá ti iná láwọn lọ́ba yìí èyí tẹ̀ ń gbé ṣe níwà ọlọ́wọ́ bá máa rí o ẹ̀san yín dèédé ń tẹ̀ ń ṣe ni o bẹ́ẹ̀ ṣe ṣe náà ni ayé ò rí o. walakum ma kasabtum wala tus'aluna amma kanu ya'malun kí ni tí àwọn bàbá tó ṣáájú ni kí ni wọ́n gbé ṣe níṣẹ́ ẹnìkan ò ní bi yín léèrè nípa tiwọn o tí nìkan láàbí yín léèrè nípa tiyín o nítorí pé làhámà kásábàtì èyí táwọn bàbá ni ti ṣe ní dáadáa wọ́n ti gbẹ̀san wọn wọ́n sì ti ń bá tí wọ́n lọ lọ́hùn-ún wọ́n lákùnmọ́ kan sábẹ́tún ẹ̀jẹ̀ náà bá sì ṣe ní dáadáa ẹ̀sẹ̀ rẹ̀ lẹ́rìí o ẹnìkan ò ní gbẹ̀san ẹnìkan o kò ní jẹ́ sí pé táwọn bàbá rẹ̀ láfi san ilé san kò sì ní jẹ́ tí ń láfi sẹ̀sán fún àwọn bàbá tó tó ti lọ ni o wọ́n là tún sàlùú na amákanu yàmọ́lò kò wá sí ẹni tí ó ṣe ìbéèrè kankan fún yín lẹ́yìn tí àwọn bàbá náà tí wọ́n ti gbé ṣe níṣẹ́ kí ọlọ́wọ́n ọba kó máa dúró tẹ̀ nìkọ̀ọ̀kan wa o kọ́lọ́n kó fún alágbọ̀ọ́yé ẹ̀sìn o kọ́lọ́n kó sì fi amọ̀nà sírí ọ̀nà tí ó ti tọ́ táàtù fi máa pàdé lọ́jọ́ iwájú o subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu. Allahu akbar.